ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí small doctor olórin títí dàkókò tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ kò sẹ́ni tó lè sọ ní pàtó ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan tó déédéé ṣẹ́yọ nínú ilé gbajúmọ̀ olórin hip hop ni ọ̀gbẹ́ni adékúnlé tèmítọ́pẹ́ táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí small doctor lójijì ni iná burúkú ọ̀hún déédéé ṣẹ́yọ nínú ilé ọmọkùnrin olórin náà káwọn èèyàn tó wà ní tòsí ilé náà sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀ iná náà ti fẹjú gidi tó bẹ́ẹ̀ táwọn ará agbègbè náà fi ń sá kíjokíjo láti bomi pa á ṣùgbọ́n apá wọn kò ká àfìgbà táwọn kan sáré pe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó wá pé kí wọ́n wá bá small doctor paná tó ń jó ilé rẹ̀ yìí ó lé ní wákàtí kan táwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná tí wọ́n pè tó láǹfààní láti paná ọ̀hún ṣùgbọ́n ó ṣeni láàánú pé àìmọye dúkìá olówó iyebíye tó jẹ́ ti gbajúmọ̀ olórí ọ̀hún ni iná náà jó de eérú pátápátá àfi bí ìgbà tí wọ́n rán iná ọ̀hún sílé small doctor ni nítorí ṣe ló ń fẹjú sí i pẹ̀lú bí wọ́n ṣe ń bomi pa tó ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí ni ìjàmbá iná ọ̀hún ṣẹlẹ̀ sí small doctor dúkìá olówó iyebíye ló sì bá ìjàmbá ọ̀hún lọ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ olórin náà ni wọ́n ti ń bá a dárò tí wọ́n sì ń ṣàdúrà fún un pé ọlọ́run yóò fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò ohun gbogbo tí iná ti jó nílé rẹ̀ ṣá o ọmọkùnrin olórin náà ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ọ̀hún èyí tó jó gbogbo dúkìá ilé rẹ̀ bàjẹ́ ó ní ẹ bá mi dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi pé ilé àti dúkìá mi ló jóná ẹ̀mí mi tàbí tàwọn olólùfẹ́ mi kò jóná mọ́nú ilé ọ̀hún kò sí wàhálà kankan ilé ọba tó jóná ẹwà ló bùkún ìyanu sì máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí mi ò fọ́ rárá o kódà mi ò mikàn lórí ohun tó ṣẹlẹ̀ sí mi yìí gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́